إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا يضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبع هداهم الى يوم الدين اما بعد عباد الله ان التوكل على الله هو عباد الدين وروح الايمان ونور الاحسان وهو عبادة يشتروا فيها الأنبياء وأتباعهم بأنه عين التوحيد قال الله تبارك وتعالى في حق آل أنبيائه محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا وفي حق المؤمنين يقول الله سبحانه وتعالى وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين فتوكل هو سر الاعتماد بالقلب على الله تعالى في استجلاب المصالح ونفع المضار من امور الدنيا والاخره وهو قال وقال لعباد الله الصالحين وجودة من درجات عباده المقربين لأنه يجبر حقق ولد عبده قال الله عز وجل فإذا أعجبت فتوكل على الله إن الله يحب المتوكلين أيها المسلمون فإذا المتوكل على الله لا يكله الله إلى نفسه الخاصة عين وصار ذلك مستريح القلب مطمئن النفس لأن الله كافيه قال الله سبحانه وإن توكل على الله فهو حقه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا عباد الله فأما عزيم الإيمان فأما عزيم الإيمان ضعف في توكله على الله فحافر واقع فعيسا في حفظ عدو الشيطان غالب عليه أطير في يديه قال الله تعالى ومن يشرك بالله فكأنما خض من السماء فتخطبه الطير أو تهوي فيه الريح في مكان سحيقا يا أهل الإسلام إن هناك أمورا يجب معرفة حقيقتها لا التوهم أولا أنه ذلك ليس مع أخذ الأسباب روى الترمذي سنن عن عبد مالك رضي الله عنه أنه قال قال رجل يا رسول الله أعقلها وتوكل أو أطبقها وتوكل أي قوله فقال رسول الله صلى الله عليه وسلم أعقلها وتوكل وثبت في بيت البخاري رضي الله عنهما البخاري رضي الله عنهما قال كان أهل اليمن يحجون ولا يتزوجون ويقولون نحن المتوكلون فإذا أخذت بركة تساعد الناس فأنزل الله تعالى وتزل وجهه فهي خير ذلك التقوى وتكون كل أسباب أقول بقولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفروه إنه غفور رحيم. أنا أقول الله سبحانه وتعالى ọba tó tó fi àánú rẹ̀ àdìsọ rẹ̀ sọ wá láti àkókò ìjà wáyé ó sọ wá ní tẹ̀mí ó sọ wá ní sara ó sọ wá ní ti ọmọlúwàbí wa ó sọ wá ní ti àdìsọ ọkọ wa mẹsìn wa ẹgbẹ́ wọn fà ní wọn dàrá wọn fẹ́ ìgbà ìbára àti yìí náà àkókò yìí lẹ́bà àti ọ wọn fẹ́ ìgbà ìbára fún wa ọlọ́dà ìlà àyè ọlọ́ àwọn ìlú tẹ̀ ọlọ́run àtàwọn kò rà ẹ̀

gẹ́gẹ́ bí ẹni ìgbàgbọ́ wa òun ni ìmọ́lẹ̀ lọ́wọ́ wa mi. ìjọsìn tó ni ètò dájú pé àtàwọn aláìsà àbí àtàwọn àlẹ́bí ọlọ́run àtàwọn ọmọlẹ́yìn wọn àjọyìn lóṣẹ̀ yìí. kò sí àwọn àlẹ́bí ọlọ́run fẹ́ràn jíjí tó kò sí àdébí rẹ̀ sí ní wọn ti jẹ olùsọgbára ní ìtàkùn ìrẹ́ ní ọlọ́run ayọ̀ ọlọ́run àti yìí torí pé ìgbára ní ọlọ́run ọba gẹ́gẹ́ ayélujára òfin jẹ òun ló ń lówó ìlọ́nà ọba ọlọ́run وتوكل على الحي الذي لا يموت ومحمد الاعتزال صلى الله عليه وسلم gbára lé ọlọ́run ọba ọba àyè ìdáyé ọlọ́run ọlọ́run ní ọba tí ò ní kú ẹlẹ́dìgbà yàwó ọba tí ò ní kú láyéláyé gbogbo ẹ̀dá tó bá ti pé ní ìpìlẹ̀ tí ó sì gbógun láyé kò ní gbára lé gbogbo ẹ̀dá tó bá ní ìpìlẹ̀ pé ìgbà kẹ́mbà ló bẹ̀rẹ̀ ní tẹ̀lé àkírí agbára ẹ̀rẹ́ òsìgbàrà lé ọba káàkiri rẹ̀ ní túnṣẹ́ ìdájọ́ ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò ní tó ṣe tẹ̀ tí ò ní ibi tó sí tí ò ní ibi tó ọba káàkiri kó ọkùnrin rẹ̀ ọba ẹ̀rẹ́ wà ní lé o. pẹ̀lú ọdún tó torí gbogbo ẹ̀sẹ̀ táwọn ọlọ́run fún adéwì rẹ̀ bó ti wò lágbára tó mọ́kànlá nínú ilẹ̀ ọ̀rọ̀ bó ti wò lẹ́kọ̀ọ́ burúkú ọlọ́run fẹ́ lójú máa. Bẹ̀rẹ̀ inú àjẹsọ́nà ọba pa Mọ́sẹ́lá rẹ̀ yìí sọ̀rọ̀ wà fún àlọ́ sẹ́lẹ̀ òun náà ló kọ̀ wá ká ẹjẹ́ mú bì ní sáájú ní السميع العليم ọ̀gá ayé bẹ́ẹ̀ ti ní pé ìlera ló ń kí ọ̀yẹ̀ fún àláwọ̀ yé yẹ̀ láyé àbí mẹ́sì ìyẹn fẹ́ ti ìlera yẹn kúrò èyí ń bẹ tó ń sòro ó fẹ́ dàgbà mọ́tò ní ìṣòro yẹn tí ẹ̀ gba lọ́wọ́ wà nìkan ní o ẹ̀rí nǹkan bí ìyẹn ti lóko tó gbé láàrin méjèèjì yẹn náà lọ́wọ́ ẹ̀dá yẹn ló sì ní láyé ìgbà yẹn wúlò ìtẹ̀ yẹ̀rí ìṣòro yẹn ìgbà fọyọ́kùn mi ọwọ́ bí nínú kọ́rọ̀ àhà nínú kọ́rọ̀ ẹ̀dá ìmọ̀ olùsẹ́ni nínú ìjẹra nínú ìdẹ̀kùn nínú ìgbádùn yóò máa látọ̀dọ̀ olúwa rẹ̀ ó tẹ́jẹ́ kù yẹn kù fóònù kó o lu ọba yẹn kó o lu okùn yẹn kó o lu àṣẹ yẹn tó o lọ lọ. èyí náà bẹ́ẹ̀ bá fi wá lórí ọlọ́run o kò lò ní èsì náà ó ní ìgbàlódé ọlọ́run wọ́n ti pọ̀ tó pẹ́lẹ̀ lẹ́yà kẹ́lá sì sílẹ̀ fọ́mọ ọlọ́run lọ́wọ́. tàbí sábà lò sẹ́mi fún ẹ̀yẹ yìí jù nà èyí jẹ tọ̀tọ̀tà kí wọ́n lò sẹ́mi ìfúnnúkú. ìsẹ̀mí ìyá wọ́n bá tó kà á jẹ tọ̀tọ̀ ìyá ò dájú. wọ́n ti tọ̀ tó jẹ alẹ́ náà bí òun gbogbo àgbọ̀dọ̀ yíjà síra ó bẹ́ẹ̀ àti gbàgbọ́ òun ìkànnì náà nìyẹn yóò gbogbo gbogbo gbogbo tó bẹ̀rẹ̀ ìjọba ayé ọlọ́run wa ni gbogbo nípa ti bá ọlọ́run ọlọ́run máa ń bọ̀ sàrànà yóò gbé yóò dàbá yẹ wọ. kábàá lọ́rọ̀ ọ̀rọ̀ yìí tó tó tó bí mo jẹ́ fún òun nífẹ̀ẹ́ kò ní sí ẹ̀dá kan tó rọ̀ gba lọ́wọ́ láyé tí ò ní ní ẹ̀ka tí ó kọ́ alágbára ìsọ̀rọ̀ rẹ̀ tí ò ní ní ẹ̀dá kan tí ń tẹ̀lé ìtẹ̀kọ́ lè fi dáadáa kó tó wọ̀ lẹ̀ lọ tó ní ọlọ́ọ̀ba nìkan lẹ́sìn dáàbò bò ń gbogbo òsì tó bá wà àti bọ́lọ̀ sọ̀kalọ̀ ọ̀rọ̀ àyànlá kó fẹ́ràn rẹ̀ ọlọ́ọ̀ba nípa tó ń pàṣẹ báńkẹ́ lápèjúwe òkòlóńgbò lápèjúwe àwọn ìgbà ńláńláńláńlá tí wọ́n ní ìrírí nínú àwọn sàhábà tó o tún dá sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti wá tó ń ọ̀rọ̀ yìí kan tẹ́ ẹ ti di ìkan fàyíṣà ẹ̀jẹ̀ mùjà tí wọ́n ti bá ti wá tó ń ọ̀rọ̀ náà tó o ti sáyé báyìí ṣe lè fàtàwọ̀ sẹ̀lá ẹ̀ wọn gba ayé ọ̀rọ̀ wọn mùsùlùmí ọmọ ìyá mi mùsùlùmí gbogbo ìgbà tó bá ti pinnu pé ó ti fẹ́ẹ́ sì kẹ́yìn rè

ẹni bá mú ọlọ́run ọba nìkan lọ́lọ́run gbogbo àdámàrí rẹ̀ ọlọ́run ìtẹ́ náà ní í kó òtútù lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ náà lẹ́yìn bẹ́ẹ̀. àwọn òtútù ìgbèrò tẹ tó bá ti wí pé owó náà tó là bá ti àlámàrí rẹ̀ ọlọ́run kò ní ta lọ́rọ̀ àrẹ̀ fún ìtẹ́jú àyà ìtẹ́jú àyà ọlọ́run kò ní ta lọ́rọ̀ àrẹ̀ ọlọ́run ìtẹ́jú lógún dára ìtẹ́jú òkè wọ́n ti sọlẹ́nu nípa ọkọ̀ rẹ̀ kò ní alágbára kan òun náà báyé pé kan òun sì kìí nílé òun láwùn sẹ́yìn àbọ̀ sẹ́yìn lé kódà èyí sábà lọ́wọ́ lórí òun fẹ́ ni bí a ń bá ọkọ̀ bí a ti tò tó ló pọ̀ kò ní lé lẹ́yìn tó tó àdúrà ní àdúrà tí òun ta ìlànà àlálọ̀ yìí rẹ̀ ọlọ́run owó wà gbé ọlọ́run ní ìdájọ́ ara rẹ̀ ọlọ́run ní ẹ̀yẹ rẹ̀ padà wá ní ìsàlẹ̀ ní ìsàlẹ̀ ẹ̀kọ́ pàdé ó sáré rẹ̀ ẹ̀mí rẹ̀ ó sáré rẹ̀ ìjẹ́yàwó gbé bá torí pé ọlọ́run bá ti tó ọlọ́run sọ ilé tó fi rẹ̀ tó àgọ́ rẹ̀ ó ní wà mí wọ́n ọlọ́run tó lọ́tò gbogbo tó lọ́wọ́ láti jọ láyé ó lọ gbogbo orí ilé ó lọ́wọ́ bá ń pa àlejò rẹ̀ láti lórí ilé ó lọ áfírí ọwọ́ àìlèjì sọ̀rọ̀ káńtù wọ́n fọ́ ọkọ̀ láwọn ìṣẹ̀lẹ̀ àwìn lójú gbogbo orúkọ tó wà lẹ́bi sọ́kọ́ bá ní gbára lé o ọlọ́run bá ń tóbi o ó lọ áfírí ọwọ́ ọlọ́run bá ń tóbi àìlèjì sọ̀rọ̀ káńtù olùkẹ́rù gbára lé kò sí ológun

àmọ́ tèrè tèrè tèrè la kò fún àwọn ẹni títí wọ́n lẹ́yìn tèrè títí ẹ̀ gẹ́gẹ́ kò ní kò ní kò ní lè yá àwọn ẹni títí láti kò ní lóṣẹ̀ ní ìyẹn bẹ́ẹ̀ lọ sọ bí wọ́n kọjá àbí wọ́n lọ wọ́n ti àmọ́ tó bẹ́ẹ̀ náà ẹ̀yà rẹ̀ yá lè wù lọ́dọ̀ rẹ̀ ẹ̀ kò ní lè wa. Tọ́kọ̀ ti rí ní gbogbo èmi ní ẹgbẹ́ àti ànágbé òfin làwọn mùsùlùmí kárí bẹ́ẹ̀ tó bá bá èyí bá a báyìí lọ tó tó yóò kú yóò ń ìtọ́ ọ̀fẹ́ ìgbésẹ̀ àti sì kò dírú ọ̀hún kò dírú wàhálà ọ̀hún àbájọ ọlọ́run bí mo ti sẹ́dá ti fi kankan ní ìṣẹ̀lẹ̀ ayé lábẹ́yìn lẹ́yìn ogun jà òtútù ọ̀rọ̀ ní ẹ̀yà ti ṣe bá kan àdìsọ́rọ̀ ọ̀rọ̀ sẹ́nu kò ní dé yẹn láyé kò sí láti òtọ́nà pé mo láti fi kan lórí ẹni yẹn bọ́lá bá fún mi ẹ̀yìn ìgbẹ́ ọlọ́run wọn lò ní dáadáa tó fi gun òun ilé tó kù láti kó òun sálọ sùn ní ilé sálọ níjà gbogbo àwọn tó ń lọ́ta rẹ̀ tó àwọn gẹ́gẹ́gẹ́ lọ́wọ́ ọlọ́run bá ti wù rẹ̀ ẹ̀rú sí ọlọ́run sẹ́yìn tó bá fẹ́ gbàgbọ́ tí ìbọn ọ̀rọ̀ tó rẹ̀ tó lé fàhásìrọ̀nù yóò bẹ̀rẹ̀ ìbànújẹ́ yóò mú wọn yóò wà ní pẹ́ẹ́ ìwọ ní wọn gbà yóò máa ká lóyún káàkiri káràáyá bí wọn wọn gbà lọ́sẹ̀ lórí máa ojú wọn tó ta jí náà yìí kí n ní báyìí gbogbo ní kí láyé ń ìlú wọn gbogbo wọn bí ti ń lọ lóró tè sí òní pẹ̀tẹ́lẹ̀ gbogbo omi tó ń pẹ́ tó lọ káàkiri ṣe bá ti tó tètè ju kóòlù tó ní ìgbà ní ọ̀rọ̀ ayé ọ̀gá ní tòṣù kò ní kí ni kò ní sọ̀rọ̀ fún àná bọ̀ ìwé ẹni bẹ́ẹ̀ yóò padà bọ́ sọ́wọ́ ṣèkọ́ọ̀ wá èrò ìfàní sẹ́ńtì láti ṣèkọ́ọ̀ yóò padà bọ́ sọ́wọ́ ṣèkọ́ọ̀ ṣèkọ́ọ̀ gbà káàkiri nígbà tí ìyàwó ti yẹ irú ẹgbẹ́ ìlú mọ́ ọkọ̀ ló ń ṣeré ìyàwó rẹ̀ jẹ́ àdúgbò bá àkọ́kọ́ rẹ̀ jẹ́ àdúgbò kẹ́yìn àkọ́mọ rẹ̀ síra tí ó fà kò ní ìgbọ́nà ọ̀gá tó ń tó ti tẹ̀yìn wọn síra kò ní ẹni tí yẹ ìyàwó láyé tí ì

kìí ṣe mùsùlùmí ẹ̀mí ìyẹ̀wò kìí ṣe mùsùlùmí tó wọ́n ní wọ́n tí wọ́n náà yíya ní ìdílé náà wọ́n ti mùsùlùmí tó ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọn wá tó ní ìgbàgbọ́ ní mo ń bọ́ọ̀lù ẹ̀dí tèmi yìí títà wá kú ni wá ti kú nínú ẹ̀dí èèyàn èèyàn òbí mùsùlùmí náà tó o sábà lọ sọ fẹ́ yín rárá ẹni wá ti bọ́ọ̀lù wá tó kò sí sí pẹ̀lú ọ̀tọ̀ wọ́n tí ó bẹ́ẹ̀ ni wọ́n tí ó bẹ́ẹ̀ ni ìṣẹ̀tọ́nù kọ̀ọ̀kọ̀rọ̀ ṣeré ṣẹ̀tọ́nù padà borí rẹ̀ yóò ṣẹ̀ mẹ́lẹ̀ tó wọ́n tó lẹ̀ yóò di ẹrú níwájú máa ń ní wà báyìí ó dàbẹ̀ tó jábọ́ lọ́sọ̀kè sọ́mà kó tó wá délẹ̀ ìkànnì ló ń gbé ìbẹ̀rẹ̀ sí bàtà tó ń báyò ẹyẹ ẹyẹ gidi ó wá kú pé sánú àwòrán àwọn ìdí ìgbéyẹ̀ nù àti wọ́n ti pé ìdílé òun tó wá pé ìmọ̀ ìdáhùn ìsàlẹ̀ kọ̀ ó tó wá lọ síbẹ̀ wọ́n yọ̀ kúndé. èyí jábọ̀ lábẹ́ tẹ̀sí mẹ́ èyí bàtà wá tún jábọ̀ lẹ̀ ẹyẹ kú pé sánú. àbẹ́yẹ̀ òkè sánú ìdí ìdí ń jẹ́ kì atẹ́kùn bíbí ló wá kú pé ó mọ̀ ọ̀sẹ̀ mọ́ mọ̀ kó nínú ìdòwò kan wọ́n ní ìdòwò yìí òwe ní bá gbójú wọlé tí ò ní sọ̀rọ̀ kó nínú ìdòwò sílẹ̀ láyé wọ́n bá tún kó nínú ìdòwò kan tó ń wọ́n ní ìdòwò yìí oníkọ́ ọ̀rọ̀ wa kọ́ ó ti yọ ọwọ́ kó nínú àlámà yẹ ọ̀rọ̀ tó ń yọ ọwọ́ kó lálámà yẹ láyé tí tòun fẹ́ sí ìjọba àwọn mùsùlùmí òdodo bọ́ọ̀lù àwọn akọ̀tù wa lára tó yìí ní ìpínlẹ̀ ìjà kan fẹ́ táwọn yẹn nípa tọ̀wọ́ tó nípa ẹ̀ ní oṣù ọlọ́run ìka àkọ́kọ́ òní pé babalá gbọ́dọ̀ lu agbọ́dọ̀ lu láàyè tẹ̀lẹ́fẹ́ máa lè áfìlì àfà òǹtakò táwọn sábà wí ìbọn ọba tó òǹtakò táwọn kúfà ìbọn ọba tó náà ní kódà ní ìjáde lọ sí sẹ́ ọlọ́run bá tó lọ sí òun àti lọ sílà òǹjáde lọ jẹun òun ò bọ́n ọba tó ara wọ̀ bẹ́ẹ̀ bá ti bọ́n ọba tó lọ sí mú orin. yóò rí ọ̀nà tí ó rí lóṣùkọ́ ti lọ́wọ́. Bẹ́ẹ̀ni bá bá lọ gba tó ní tí a kú tó ń kà níbi ìwà àbáyọ tó máa kú yẹn náà, òun mú ní tá a kú yẹn ti ń bá mẹ́rin, máa Ó ní arákùnrin ni wọ́n náà. Ó kẹ́tẹ́kẹ́tẹ́. Ìwọ́n tó kẹ́tẹ́kẹ́tẹ́ ní pẹ̀lú wájú ilé ṣé kí wọ́n tún mọ́lẹ̀ ní àbíkí bí ẹ̀fẹ́ ti máa lọ́wọ́ ẹ̀ alóòtú ní ìwọ́n náà láti fún wa alẹ́bìnrin náà wò lọ sún mọ́lẹ̀ sókun rẹ̀ dáadáa mọ́jì tó mọ̀ sàmà kàdà ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn náà wà gbà lọ́wọ́ tó ẹ̀ máa ti gbà lọ́wọ́ yóò wá òkúta kí ẹ̀ ti gbà lọ́wọ́ bí mi kí kà lóko yìí kó wá òkúta ti ilé rẹ̀ lóògùn náà wọ́n mọ̀ èèyàn bọ́lẹ̀ kó lọ́wọ́ yẹn ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ìlú o gbogbo àwọn ìyàwó ìyàwó ìyẹn ni wọ́n lò káàkiri o. rárá ẹ wo ní mímọ́ mi ìbọ́lọ̀ máa tó ní ìbẹ̀rù láti lẹ́yìn ọlọ́run wọ́n máa ìdílé lórí ìjọ náà bá pàdé láti ìyá àmà pé ìyàwó gbé. ìwọ́n ti lápò ìyàwó àmà ọkùnrin pé ó ìmọ̀lẹ̀ kò ní lọ àlẹ́bí nǹkan wa yìí ẹ̀ ó tilẹ̀ mú lé owó rẹ̀ ẹni jí àgbàlá tẹ́jú ilé ìbọn sáà ìbá tẹ́ tẹ́tẹ́ bó bá mú wà ti gbọmọ́ rẹ̀ gbọmọ́ rẹ̀ ní kò tako ti rẹ̀ ìgbà ní àwọn ará yẹ́wẹ́ẹ̀lì wọn tó máa ti wá wá wọn ò ní ìwé kan bá wọn kú ìjà tí wọn mú wọn wà ní ìlà àbúrò tó wà tìlú àwọn bọ́lá wọn wà dúró àwọn ará yẹn lé tó máa ti wá mọ́ta bẹ́ẹ̀ tó wá ti lé hájì tí ni wọn bẹ̀ fi wọn kú òní ìwé kan dání wọn ni wọn ní ìjì wa àwọn àbúrò wọn wà dúró fàyìlà wọn ni wọn ká tó máa ti wá dé gbòòrò mọ́ta sáà ló ń lẹ fún àlùmọ́ra ẹ̀ bá wọn ti lé hájì

àbí ọlọ́run bá gbogbo rẹ̀ jọ wáyé wa gbogbo àwọn mùsùlùmí ẹja ń wọlé ní aláboyún lórúkọ ọlọ́run bá kọ́ ọba aláboyún ni ọmọlé. حمدا لله وحده ثم صلاة وسلاما على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم القيامة أما بعد عباد الله ثانيا أخذ الأسباب وإن كانت ضعيفة كأمر الله تعالى لنبيه أيوب عليه السلام بضرب الأرض برجله لما دعاه بغضبه فلا يعقل أن ضربة الصليب الأرض ممتعة بالماء فضلا عن المريض وكذلك دعاء الله مريم وهي في حالة وهم وضعف أن تكون تسع نقلة فهل مع النقلة يكبرها فتطلب العجل إن كل ذلك إلا الأمر إلا الأمر الإلهي من أمر أكبر وأنه طريق التواصل وثالثا عدم الاعتماد على الأسباب وإنما يكون الاعتماد على الله المسبب وقد قال سيد بن جبير رحمه الله التوكل على الله اتباع الإيمان وقيل الحضر البصري رحمه الله فأجاب الرضا عن الله لأن الرضا عنه يمكن التوكل على الله كما قال علي بن أبي طالب رضي الله عنه يا أيها الناس توكلوا على الله وثقوا به فإنه يكفي مما سواه هذا ما هو الله إن شاء الله sọ́ra الله fún ọmọ ẹgbẹ́ tó ń jà ní ilẹ̀ yẹn rẹ̀

tẹsẹ̀ níwọ̀nba olùdarí olùdarí jẹ́ ha á dá wà ní ìdílé ṣùgbọ́n àfẹ́yẹ́ dábàá tó lágbára púpọ̀ ìgbà tí ìjọ ọlọ́run bá tẹ̀lé àwọn ẹ̀dá tó ní kọ́nà owó tẹ̀wù tó tẹ̀ lórí àfẹ́yẹ́ ọmọ wa ló kó wá àtúbà kó tó kún bá ẹnìjáde ẹnìjáde èmi ọlọ́run ẹni tí ń tẹ̀wù tẹ̀ èmi mọ ìwòsàn lọ́dọ̀ àwọn ọlọ́pẹ́ òní àwọn bẹ́ẹ̀ tó lè ní lẹ́nu èmi ọlọ́run bá lọ bá rẹ̀ ti dára yẹn ní oṣù mọ́jọ́ òkè kú àmọ́ tó gbìyànjú ọlọ́run bá pàṣẹ fún àlọ́ ìyá yóò àdéhùsálà níbi tó wà tí òòrùn ní agbára náà ọlọ́run tá a gbìyànjú wọ́n fún ìrísìírísì táà jẹ ẹsẹ̀lẹ̀ méjèèjì yẹn táà jẹmọ́lẹ̀ jẹmọ́lẹ̀ ẹ̀dá gbogbo ọlọ́run ẹ̀yìn tí ńlá náà bí àgbẹ̀ wọn bá jẹ ẹsẹ̀mọ́lẹ̀ tó lè gbogbo jáde lulẹ̀ rẹ̀ báwa fẹ́sẹ̀ sábó yóò jáde àwọn ọ̀gá tábìlì agbóhùn wọn báwa sì fẹ́ gbọ́ òwò yóò lórí táwọn fẹ́ náà àwọn tó

àpèjúwe kejì mọ́ríàm tó ní orí sáwọ́wọ́ wọ́n ti náà ní kéde wípé oṣù oṣù oṣù lè mú wọ́n jáde lọ náà ní bọ́ọ̀ ti fẹ́ kọ ìrìn àjò orí ní ìṣẹ̀lẹ̀ sí ìmọ̀ ọmọ wípé náà ẹni tí ó kò tó kúrò fáìlì tó ti gbòòrò ní lágbára fún lẹ́ ó lè ní ọba bí wọn kan sáńgá dẹ́gbà òun mẹ́rin wọn jẹ owó dùn yóò lé ní ọlọ́run ti di gbùgbùdé ní ìdàbílò tó ń lọ sí ẹ̀ náà gbùgbùdé ní ó ti bẹ tí ò ti gbé wí tí ò bá fẹsẹ̀ máa pọ̀ ní ẹ̀ lọ́dún táwọn ra mí gbogbo lágbára náà wọ́n kú sí ilẹ̀ ìdí ìdí ìdí ìdí ìdí táwọn á ní òṣè òkè àti òye díẹ̀ ṣùgbọ́n oṣù àdéhùn ìlú kò bẹ́ẹ̀ tẹ̀ ní ìyá àwọn òṣè ìlú tútù ìjọ náà ọlọ́run ti ń pàṣẹ oúnjẹ tó níbi èyí yẹn ti ń pẹ́wọ́ ó sì ń pè òṣèlú àbílù ó sì ń gbó ó sì ń pọ́n bóyá máa ń jẹ fàkúrì ìwà ìṣòwòrì àkọlù ìyá ìyá máa ń jẹ máa ń mú omi ṣùgbọ́n lọ́wọ́ pẹ̀lú ọgbà ẹ̀bẹ́ẹ̀ tó bá tó tó lóun òfin sábà bí ìbẹ̀ tó kọ̀ sórí ibi náà ìlà nínú ìlà nínú ilé tó tún ọkùnrin ẹ̀fọn rẹ̀ ṣùgbọ́n ṣe sẹ́yìn ọ̀gá tí ẹ̀ ní wò. tó wọ́n tó ń dáadáa tó fẹ́ẹ́ ti láyé òní tó sánú lé kò ní àjálù àwọ̀ ìgbàlá lọ́nà ìwádìí ìbẹ̀ ara rẹ̀ ó gbìyànjú òun tó fẹ́ẹ́ ti láyé ní dáadáa ó gbìyànjú káàdì kọ ìlànà ìsìlámù farana mọ́tò ìlànà ìsìlámù farana. wọ́n ti wọ́n nínú ojú ojúbọ nínú tòlíjà tó sẹ́ńtà ló rẹ̀ lọ́wọ́ kí èyí náà ní nínú òkè ìkọ́ lọ́dún ló ń pọ̀ fún ìgbàgbọ́ ó sàgbà èyí làwọn àdúgbò yóò mọ̀ lè tẹ̀lé hájú ẹnu mi bá fọ ọgbọ́n rẹ̀ fún aláfà wọ́n yẹ lọ́dún rẹ̀ wọ́n yẹ lọ́dún pọ̀ bóńtò yẹ kí àwọn ọmọ wà láàrin náà bí wọ́n ti mú ìyá sábà ń lọ ọ̀rọ̀ ẹ̀dọ́ mi ọ̀pá wọn ní bàbá fúnra rẹ̀ fẹ́ lọ́wọ́ ni mo bá máa ń dé mo ti mọ̀ sí. mo rò pé mo bá lọ́wọ́ wọn bá lè fẹ́ ìyẹn dúró ní ìsìláàmù ìgbà wo torí pé ìwà sábà bíi olùkọ́ kéré tó ń fún wa òun ní mo jẹ́ títà wá kúrò rọrùn bí mo jẹ́ ìgbà ọlọ́run rẹ̀ èèyàn tó di òun kó mo jà sí wọn. ẹnu méjì ìjọba ń tẹ̀sán wípé tó bá ti lọ sí ìfẹ̀yìn wọ́n tẹ̀lé ọ wọ́n wá àwọn àdúrà kú ìjẹ́ padà ayé ọlọ́pàá padà ayé mú wọn lọ́wọ́ wò mú wọn lọ́wọ́ wò ìwà sábà bí i wọ́n tẹ̀sẹ̀ tó ọ̀pọ̀ lórí ìdíje wíwẹ̀ náà ti di gọ́ọ̀mẹ̀ntì ẹ̀bọ̀n ìdìbò náà ló gbára lé ìgbàlú ìgbàlú oríṣiríṣi òkà wo ọmọ ìwé tó wá balẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ kọ̀ọ̀mọ́ ẹ̀dọ́ ti ṣẹlẹ̀ tó tẹ̀lọ́ ní ilẹ̀ wọ́n ẹ̀jọ́ bẹ̀rẹ̀ tó kú lè wọlé. ìjà lẹ́kẹ̀ẹ́ta bàbá tí wọ́n wà báàbù náà ẹ̀mọ́ ìjà abara dá báàbù náà yẹn ká káwá nítọ̀ mòlùsíṣẹ́ bára ní ọlọ́run mọ́ sàdúrà kálẹ̀ àbá olùyẹ òṣè bá ti tẹ̀wá àkẹ́ ìdàlà tó lè tẹ̀. bàbá ọ̀sán ti sẹ́yìn bẹ́ẹ̀ lọ́rọ̀ lóòrùn àwọn kan náà wọ́n kà ní ìlú aláwọ̀ àmọ̀lẹ́bí tó wà tó ti tẹ́jú ọmọ wọn ò rí kó tó ọdún sí wọn kó tó wà fún ọ̀rọ̀ ayé tó kó tẹ́ sàdúrà tó ń tẹ́tẹ́ ọ̀gá lọ́rọ̀ tẹ́tẹ́ fún ọ̀gá jẹ́ ká bọ̀ ọ̀pọ̀ tẹ́tẹ́ fún ọ̀gá mọ́gbàlá ní àbúgbàgbọ̀ yẹn kó wọ́n mú wáyé mọ́gbàlá lé ju kò máa wò pé tẹ́tẹ́ rẹ̀ ló wọ́n bí láyé lẹ́ lẹ́ kò lọ́ bí bọ́ọ̀lù ọba ti ń pe yàtọ̀ sí ra wa wọ́n yóò yí jẹ́ pé mo fi mo fẹ́ ìdìbò ló ti mọ̀ fẹ́. Ìgbà ìgbà rájà bá wò ní ká. táwọn àbá ní ìlú gbé wọ́n àwọn olùkọ́ ọ̀yọ̀ tẹ́lẹ̀ kó wà máa pamọ́. Àbẹ̀wò tẹ̀lé ní kó owó ní àwọn owó ní kàn ní jẹ́jẹ́ bí sábà bí nìkan náà ni ìwọ náà ọ̀dọ̀ ọlọ́wà ló wà. tó kò ní sí lára ìwọ bàtà ní ọ̀dọ̀ fún mi wọn ní ara lóòrùn ọmọ ọmọ rẹ ni ara lóòrùn ọmọ lóòrùn kọ́ wíwọ́n ti sẹ́ ọmọ kọ́ wíwọ́n ti sẹ́yìn oríṣi tó ní ìlú wa ìgbìyànjú so àtúbàbù yẹn ká mọ̀ pẹ̀lú agbára ní ọwọ́ wa nìkan ká mọ̀ àtúbàbù gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ní kàmúṣẹ̀ lẹ́yìn ọmọ kọ́nà tó wà fẹ́ wọ́n dà sọ̀rọ̀ fún àìlọ́ wọ́n ní ìlú ẹ̀rọ ìmáì ìbárajú ọlọ́wọ́ ọba òun náà lò ó pé ìpapọ̀ kí jẹ́ kàbọ̀ lára ẹ̀yàn ẹni bá ti gbárajú ọlọ́wọ́ ó ti wà ní kò mí àmọ́kí ẹ̀rọ mi máa ń kó gbàrà lọ́wọ́ ọmọ ọba akẹ́kọ̀ọ́ ìlú ọlọ́wọ́ ìmọ̀ nígbà rẹ̀ àlábàdàn kan pé iná àwọn àgbà fún àwọn tí wọ́n náà kàrí nínú ọdún náà jẹ́ wọ́n ní ẹ̀dá àwọn ìsàlẹ̀ yìí kí jẹ́ kàwọn kò tó wa wọ́n dà sọ̀rọ̀ òun ni kó o lọ́nu sọ́rọ́ ìyọ́nú sọ́rọ́ ni máa ń yàn gbára lé ọlọ́run ìyọ́nú sọ́rọ́ ni máa ń yàn gbára lé ọlọ́run àpòjúwe ìwọ ẹgbẹ́ ọdún kàdálẹ́ ló fẹ́ tí wọ́n fi ẹ̀fẹ́ fún wọn sọ̀rọ̀ jọ olùdókòwà olùjẹ́sí ìfẹ́ ìgbà tí mo rẹ̀ tó di fẹ́ kó fara mọ́ kó bá yóò ṣiṣẹ́ ìgbà yóò tó gbára lé ẹ̀rọ mọ́ wọn yàn bẹ́ẹ̀ wọ́n ní ẹni yìí wọ́n mọ̀ tó ti lè rẹ̀ rárá nǹkan nígbà tó ń sẹ́kùn kò lè gbà. tó bá bá ti ní ilé tí ò gbára ní ọlọ́run kò lọ́nu sọ́mọ́ ọba nìyẹn. ẹni tí ò lọ́nu sọ́mọ́ ọba adẹ́dàá kó dáa tó máa lọ́wọ́ lọ́nu sí ẹ̀dá lọ́wọ́ ká ti gbára adẹ́dàá kọ́ ká sẹ́mu wé tó padà fún ẹ̀rọ òkú. tó ní ẹ̀dá sọ́mọ́ ọba òun ló ń gbé ọgbàrá ní ọlọ́ tó dà dáhùn yẹn yóò tó ti lọ́wọ́. ayọ̀ bàbá ìtọ́lẹ̀ kọ́nà ọ̀gbà yọ̀ tó náà tàwátàlù àìlà lọ ẹgbà àní ọlọ́run wá ti kò rí ní ẹ̀tọ́ òsì ọlọ́run wá ti kò rí ní ẹ̀bùn ọlọ́run sára ọlọ́run ẹ̀tọ́ òsì ẹ̀lọ́dà òsì ọlọ́run gbogbo tí o bá dá òsì ọlọ́run tí o sì ní ìsọ̀rọ̀ láyé fàkínà ò yẹ sí ìbẹ̀sẹ̀ wa ọlọ́run ó gbogbo ìdí àwọn kan ní ìgbọ̀rọ̀ bẹ̀rọ̀ àwọn ọ̀tàrà ó ti wá lẹ́kùn tó ìmọ̀ ìgbàlá yìí ó ti wá lẹ́kùn tó ìmọ̀ ìgbàlá yìí ó ti wọ́n ti lọ́wọ́ pákà ìdí àwọn àṣẹrẹ àti ti ìwọ́ rẹ̀ ọmọ ọkùnrin tó ti ń yìí má lọ́wọ́ ká wà nínú kọ́ ìwà ìdíyà ọmọ ọkùnrin tó ti ń àgá ìsẹ́m ọmọ ọkùnrin tó ti ń àgá ìsẹ́m ọmọ ọkùnrin tó ti ń àgá ìsẹ́m وذلة المشركين والكفر والكافرين اللهم زلزل اقلامهم وشد جمعهم ولا تشد قلوبهم واغفر لنا القوم الكافرين إنك ولي ذلك القادر عليه سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك